is never, never born. Cause of life tree tribulation. But you have to stick around and never, never give up. Oh Lord, no í ṣe be o. Oh, Lord, ṣe Oh, oh. òdodo ìrònú káàsán bí o ẹ káàsán o ẹ káàsán. kí ló dé tẹ̀ ń wò kiri báyìí ẹ fẹ́ dògún lẹ́nu. rárá mo wá ṣé wà ní mo rí pé nọ́tìsì sí wípé ẹ̀ ń wá fọlẹ̀ àtẹ̀tù máa ma fọṣọ ni iṣẹ́ mi gangan dẹ̀ nìyẹn sá. iṣẹ́ yín gangan nù bẹ́ẹ̀ ni sá professional yín nù. bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni sá. iṣẹ́ tẹ̀ mọ́ ń parẹ́ dáadáa. ó ní sí agbálẹ̀ bẹ́ẹ̀ni. kì í ṣe pé bóyá ẹ̀yin kàwé bóyá mascom lẹ kà ní pé bóyá ẹ̀rí sẹ́yìn ló fẹ́ kẹ́ mọ gbálẹ̀ iṣẹ́ tẹ́yìn mọ̀ ń parẹ́ gangan. bẹ́ẹ̀ni professional yín nù látòkè ọ̀run ah congratulations ẹ ní sí orí burúkú àjọṣepọ̀ wa jọ pẹ́ ẹ̀rín tàjọ rìn ah àdúrà wa gbà lágbára ọlọ́run àní dẹni ìbànújẹ́ àní dàrí pò ṣe ẹ̀sìn tó bá di jọ́mi àtọmọ rírà ó dà ó já wa. bọ́dé wà ah, ṣé bẹ́ẹ̀ ni mo ti congratulate ni ṣé bẹ́ẹ̀ ni mo ríṣẹ́ ni. ṣé gbogbo èèyàn tán kí n congratulation ní ríṣẹ́ ni ah. ẹ̀yin ṣé gbogbo èèyàn tí ẹ̀mí kan fi kíkí báyìí inú jẹ́ lásán ni ah. ẹ̀ lè ríṣẹ́ ń bì Ah! kí ni mo ṣe bàbá mi ṣàánú. ẹ ẹ ẹ wò ẹ jẹ́ n ṣàlàyé fún yín ah. ṣe rí ìwà yín mo láìkì ẹ mo láìkì attitude yín mo sì láìkì gbogbo ẹ ṣe ń gbàdúrà normal normal attitude yín ó jẹ́ kẹ́ ẹ pass screen pa ah, fẹ́ ẹ fẹ́ wá ṣe ń bí àmọ́ èjì lọ jà yín. èjì mi ò dàgbà. ẹ dàgbà. bàbá mi mi dàgbà àìrówó túnra ṣe ni mi dàgbà. àìrówó túnra ṣe ni. bẹ́ẹ̀ ni. tí n bá gbọ́ yín yé intention ni pé ojú yín ló gbó. ojú mi ló gbó. ẹ jẹ́ ojú ni ẹ wò ẹ wò tẹ bá tún rí powder tẹ bá sun oúnjẹ ẹ tó ta jù báyìí. àwọn ta ojú mi ló gbò. àwọn láàrin mi àti yín mm. iṣẹ́ tí ń bẹ ń bí mm. iṣẹ́ tí ọmọ kékeré lè ṣe ni tọrọ ara wa yẹra wa torí mi mò ń gbà yan bí kì í ṣe àwọn tó nílé ẹ mẹ́nu kó mi pẹ́fẹ́ àwọn tó nílé o. ẹ sì ń pariwo bàbá yín bàbá yín táwọn táwọn bàbá yín ṣé nítorí pé mo dé fìlà ṣe àròjù mi ni. ẹ má bàa mi ìjà ìjọ ìjà sọ́ńtù bí. ẹ̀yin lè jẹ́ kó wùn mí ò lè mọ yín lọ. ó dà ọkọ mi ṣàánú mi. ọkọ yín. olówó orí mi wò ó tí ò ní bàjẹ́. ìyá Farouk kọ yìí káríṣà kọ́ mò ń wò lọ́kàn yìí Kàdíjà bá wo. Ẹ̀wọ̀n wọn tí mọ́mí rán lọ sábà. Rárá èmi kọ́. Ẹ̀yin sẹ́yìn ìyá Fàrúkù. Kí ni ẹ̀mí ẹ̀ka yìí? Ẹ̀ka yìí. Mo fi ń kun ẹ lé ní ṣáà. Ẹ mọ̀ pọ̀ mi bí irú pọ̀ níbẹ̀. Táyé bá gbà yẹn sí pirated copy. Ah. Èmi àti yíyan ṣe ti wá rí tẹ́lẹ̀. First time America yẹn sì ń disturb in America. Ah. Ọlọ́run fẹ́ disturb yín sá. Ah, ẹ má mi rí. Ó dà ẹ ṣàánú. Ẹ sọ̀rọ̀ straight. Bọ́dà ẹ wo tí yóò ní dí pẹ̀tà ẹ ní dààmú láyé yín yúnífọ̀mù yìí wọn nígbà lọ́rùn yẹn ṣàánú ẹ̀mí náà má jẹ́ kébi. ẹ wo ẹ wo ẹ má wọn darí ti yúnífọ̀mù tí mo wọ̀ hmm. lọ́kàn ara yẹn tí mo rò pé bóyá gate man ni mí. kí wàá ní. àbúrò mi ló mi. lẹ fi wọ yúnífọ̀mù. secondary school mo wà nítorí ẹ mo ti ní kẹ́ wojú mi lẹ́ẹ̀kan ah. owó school mo wá gbà mo gbàgbé àti wá mú school fees mi ní wardrobe ọwọ́ ilé wọn school wọn á padà wá mówó lẹ́sìn kànlẹ̀kùn fi yọjú sí yín àbúrò nílé ni mí o ẹ treat mi bí onílé o. ó dáa ẹ wo mo ní ìdí iṣẹ́ yẹ ṣàánú mi bí omi ọ̀pá yín bọ̀dọ̀ àti. ó dáa ẹ mọ ẹ mọ ṣẹlẹ̀ hmm. ẹ mọ ṣẹlẹ̀ ṣé kí n sòótọ́ fún yín ẹ lọ bí wọ́n ti ń ka pépà lára fọ́ǹgà èdè àbófẹ́sán ni wọ́n máa ń kan fẹ́ káńsì sí kẹ́ ẹ lọ lè kọ́ńtàtì ẹni tí ó bá fún yín sẹ́ńbẹ́ ẹ má wáìnì mi ò kọ́ lọ́mọ wáìnì yín pa o. bódà saki bódà saki ọlọ́run fẹ́ wáìnì yín pa sa bódà darling jẹ́ ti tó àmọ́ lọ síbi iṣẹ́ má fi lè dá mi dúró ṣùgbọ́n. ìpín ìyẹn pọ̀ ní tẹ́lẹ̀ mi. ó tiẹ̀ ti bà á jẹ́ jù ó fẹ́ lọ fún check up lásán ló tún sọ pé ṣé mi ní tẹ̀lé ẹ lọ. nǹkan tí mo fẹ́ nìyẹn jù ọ́ tó bá tẹ̀lé mi ta ló fẹ́ kó tẹ̀lé mi ṣé kí n lọ gba escort ni. nǹkan tí wọ́n fẹ́ nìyẹn hmm. kí wọ́n lọ gba escort ni. ìwọ ọmọ yìí tó bá lóyún náà kí ló máa fojú mi rí. ah màá dára wà dára. síkọ́ sí mi ò ní ṣe fún ẹ tán. irọ́ ni. kó lọ ṣàṣàánú mi kó tètè gbàdúrà ní báyìí. ọlọ́run máa gbàdúrà ọmọ kan èmi máa pẹ́ níbi iṣẹ́ lẹ́nu bóyá o máa ṣe tẹ́kisí fàrà mi ní ọ́fíìsì àwọn ni máa gbà mí lọ sọ́spítù ìyẹn ńkọ́. àkókò ń lọ check up náà lójoojúmọ́ wọn ní kò sí nǹkan tó ṣe wá oyún oyún ìyẹn kọ̀ kò dúró ó ti sú mi. kí ló tún fà yẹn sí jọ ṣé tí kankan ò ṣe wá ṣé kò sọ pé nǹkan ṣe wá ni àbí kí ni títí ẹ ṣe bíbí àti ẹjọ wà ní situation yìí ni níjọ́ wo la má rìnà tó ti ń sunkún ọmọ tó ti ń pariwo ọmọ ṣé mo ná sùn mi ni díẹ̀ nìtọ́ máa lọ má fi yàn dàmú dúró wọ́n á bẹ̀ sọ all right máa gbé káàbọ̀ abẹ́rẹ́ lọ́fíìsì. ìyá wa ṣé bí njọ́ kìíní àná tẹ́ ẹ mo gbé yín débẹ̀ fáínálì pé ẹ lè ṣiṣẹ́ ń bí kí lẹ̀ tún wá ṣe ń bí sẹ́fẹ́ sàn lẹ́nu ni. jọkọ ọkàn mi rọ̀ mọ́ bí láti ṣiṣẹ́ ni kò síṣẹ́ tí mi lè ṣe mú fọlẹ̀ dáadáa mò ń gbálẹ̀ máa fọṣọ kódà máa fàṣọ ẹ ṣe ni sórí ẹ máa máa fọ tiẹ náà máa máa bẹ fọṣọ ẹ. ẹ fọṣọ mi. má fọ. síbẹ̀ sí wàá professional alágbàfọ̀ ni. mo gbogbo ẹ ni mo ń ṣe ọmọ ìkéré mi fẹ́ gbà síṣẹ́ ń bí ilé gbàgbà lágbà àgbàlagbà ní. Ah, iṣẹ́ ló gbó mi ní ìdàgbà iṣẹ́. iṣẹ́ ló ṣe yín fọ́gbọ̀n ọdún mẹ́sàn. Ah, ìyá ló jẹ yín fọ́gbọ̀n oṣù mẹ́sàn. Ah. kí mo fẹ́ fẹ́ ṣe sọ̀rọ̀ yín báyìí kí mo fẹ́ fún yín báyìí kí mo fẹ́ fún yín báyìí. tó bá rí ni. gbogbo tí mo rí tí mo lè fún yín ẹ̀yin yóò lè gbá ẹ̀ dàgbà. mo lè gbà. ẹ lè gbà bẹ́ẹ̀ ṣe wà. kò sí ní tó fún mi tí mi gbà ṣàánú mi jọ àtijọ́ àti múni. àtijọ́ eh. àti múni tí n bá pèsè tannátanná fún yín sẹ́ẹ̀lì wàrí sí báyìí. èwo ló ń jẹ wá ṣe bẹ́ẹ̀ yóò ló ń jẹ wá rí sí. irọ́ o iṣẹ́ tannátanná tó yẹ pé fúnra yín lẹ́mọ̀ tọwọ́ báyìí. ẹ mo lè ṣọwọ́ ṣòbí báyìí ah ó yá. tannátanná wàrí ọkàn mi ò lẹ́ẹ̀ lè wàrí. mo lè wá sáré. ẹ lè dàgbà sẹ́. dàgbà iṣẹ́ mi. ṣé tí n bá kọ yẹn wà. má wà. ooo bó mo ti fẹ́ ẹ̀dí ti ọjọ́ orí yín àti lùkù yìí báyìí ṣe lè múrin ẹ sún ẹ ẹ fara yín só tẹ̀yìn báyìí ok ṣé ẹ ẹ lè mọ yíbi sí àrìn ó mọ mọ yíbi sí àrìn ni ó mọ ẹ kó sí lọ jàre ẹ lè yíbi sí àrìn ẹ lè yíbi sí àrìn ẹ jẹ jíjẹ lè dà yìí ni ẹ ká yìí ẹ jọ ìmọ̀kùmọ̀ lójú mi ẹ wò mọ̀ ẹ lè ṣe anything bí o tó bá jẹ́ pé àwọn ọmọ kékeré tí ò tiẹ̀ ní ẹ mọ̀kúnlẹ̀ fún mi o ẹ lè wà rí sí i àkóbá ni yíyí yíyí ìjọ lójú ẹyí ẹgbẹ mọmọ yí bí sẹrìn ni ẹ mọmọ yí ẹ mọmọ yí ẹ mọmọ yí níta ẹ ń yíyí ọjọ fẹẹ pa àwọn ọmọ mi tó ti pẹ́ gangan ni mm-hmm. níbi tí mo ti mọ̀ wọ́n táwọn gangan ti dá mi mọ̀ sẹẹtì àwọn olóṣù oníkúrú náà tí n bá sọ pé káwọn ọmọ yìí ó yí bí sẹrìn wọn ẹ̀yin gan tó bá yin lójú yín ojú yín lè rí lédè ah. nǹkan tá yíyí kọjọ mi lójú kí n kọ yín ẹ yìí. iṣẹ́ ni ṣàánú yí. Ah tí bá kọ yẹn yìí pẹ̀lú èjì yẹn yìí. má yìí kí ni mo ṣe. àwọn ọkàn mi ní ti bá tanná sí yín la kẹ́ ẹ tó wà wà wà wà wà wà wà bàbá yẹn ti ta tẹ̀rù ń pa. ẹ sára ah. ẹ mọ̀ kọ́ bàmí lọ́kọ̀ ẹ mọ̀ kọ́ bàmí. wíwá ìta lè ń pa ewu ń ta. ẹyin ẹni fámìlì q dot ni. q dot. ẹ alágbèé náà pera wọn. kí ló ní wọn fẹ́. wọn wá tọrọ owó ni. ṣé tó yẹ lẹ ṣe wá ń pariwo ń ta ẹyin ọ̀tọ̀ ní nǹkan tó tiẹ̀ bá ariwo dé ẹyin ẹyin ẹyọ kan péré tó responsible jù nínú mọ̀lẹ́bí wa ṣé wùlà àti ti mọ́tò rẹ̀ fún yín wọ́n ní disturber post ẹ̀ láàárọ̀ pé ó ń fi inú ìdùn gbowó lamẹ́ríkà pé ẹni tí wàá fi inú ìdùn gbowó lọ́wọ́ rẹ̀ pé ìyẹn lòun ò sanwó mọ́ pé ìwọ̀n á apasori ẹ pé mo ní wàtá ló ń pariwo ń ta. ẹni náà ni true phone yẹn ni mo fi rí post two dead note àmọ́ mo ti mo ti bless wọn on my behalf mo ti forúkọ yín bless wọn pé hmm, owó two k mo fún wọn pé tẹ́yìn bá ti rẹ́dí ẹ̀ bless mi padà. omi ìpolíbára wá síta wá ti bá mi fún lówó. bẹ́ẹ̀ ni ọ̀yọ́ bí àṣà. apá yes sir. ìfọ̀bá mi políbára lówó. ẹ mọ̀ mọ̀ pé fẹ́ràn kẹ́ wọ́n dáhùn yàn lónìí mo mọ̀ pé ẹ sì fi gbogbo àwọn tó bá ní bùkátà ẹ fi wọ́n ṣeré nílùú yìí torí situation of country. kò sí wàhálà wàhálà sí gate. ok sir ẹ ẹ cash or transfer sir. ok wàhálà. ta ló lè bá yẹn àmọ́ kẹ fi ọkàn ara yín balẹ̀ ṣe stress around yín over Cooking kò kí n big deal it's just a matter of time with time ẹ máa lóyún ẹ máa bímọ tí ń bọ nítorí pé ń try for natural conception ni mo ti sọ there are other means tí obìnrin lè gbà fi lóyún láyé sìn tí ó bá ti ń find it difficult though there is nothing wrong with you and your husband's sperm is good motility ẹ wà okay everything is alright the count is fine so killing lè ń stress ara yín fún. ó ní ó máa kí n stress ara mi ẹ wò láìpẹ́ yín sí àwọn fámìlì ọkọ máa bẹ̀rẹ̀ sí ni máa dàyàn láàmú then ṣé kò normal ni ó normal náà marriage tá a ti ṣe ọdún kìíní ọdún kejì ah, àwọn ẹlòmíì gan wọn ń lóyún wọn ti ń bímọ before marriage báwo la ṣe máa ṣọmọ ní èrè ìgbéyàwó náà ó yẹ kí n ti bímọ náà ó yẹ kí n tiẹ̀ ti lóyún. mo understand mi ò bá yín jiyàn ṣe ti bọ gbogbo nǹkan táwa náà máa ń ṣe medically a máa ń fààyè ọlọ́run lẹ̀ ẹ ti understand ní àsìkò títẹ títẹ mi ni wípé don't be too anxious tóbìnrin bá ń wà too anxious kò kí ń jẹ́ kóyún lè dúró la. àti pípẹ́ náà ó máa máa ṣọkàn láàrẹ̀. òótọ́ ni mo understand àmọ́ ṣá gbogbo nǹkan tá à ń sọ yìí náà nítorí pé ẹ̀yin insist on natural conception ni there are other means tóbìnrin fi ń lóyún láyé ìsìn sáyẹ̀nsì sọ gbogbo nǹkan dẹ̀rọ ẹ lè ṣe ivf surrogacy wà ń bẹ there are other methods sẹ́fì lè gbà lóyún tẹ́ bá mọ̀ pé eléyìí ò tètè wá ẹ̀dẹ̀ lè adopt different things adoption tẹ́ ń wọ yẹn náà bí ọmọ yan ni mm. ọmọ tẹ́ bá ti adopt báyìí ó ti dọmọ yín ìṣẹ̀lẹ̀ yẹn ṣe báyìí ok ẹ jẹ́ ká ṣe báyìí tí a bá ti dúró títí di bóyá end of the year or next year tá a bá ti rí. àbúrò ah, o nítorí yẹn báwo ẹ máa kó tó yẹn. bẹ́ẹ̀ ni jẹ́ kó tó bẹ́ẹ̀ tí for any reason tó bá tó bẹ́ẹ̀ we just go for IVF at least with IVF a ti boycott a lot of things kò kí n ṣe pé IVF tá à ń sọ yìí náà hundred percent ni but at least we will try something. all right. All ma. okay. Okay, take care, yes, right, ma. Thanks for coming. Right. Thanks for choosing us. Oh. gbàdúrà mi Ọlọ́run ọmọ náà pèlè rẹ ìgbéyàwó dé fún mi lọ́mọ Ọlọ́run àbí ojoojúmọ́ láàrin. èmi sì rí kí ló ń ṣe ẹ́ náà ṣùgbọ́n ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn tí mo fi sílẹ̀kùn ta tí mo ṣí ti bedroom tí mo wọlé tí mo fi dé bíbá ẹ̀wọ̀n mọ́ pé ó wà lẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ wà ń bẹ̀rẹ̀ òun rojọ́ òun sunkún ṣé ẹkún tó ń sun yẹn sì ìyẹn ló máa fún ẹ lọ́mọ àbúrò ọmọ bí wọ́n ṣe dénú màmá ẹ̀ gbogbo nǹkan láti ṣe láti ṣe àwọn dókítà ní kò sí ọkọ tó ṣe wá pé you are fine ká lọ ní sùúrù ọlọ́run ọmọ. kò sí ọkọ tó ṣe wá yẹn gan ni problem kò sí nǹkan tó ṣe wá gan-an ni problem. kò sí nǹkan tó ṣe wá ni problem. ó ní problem tó bá yẹ kó wọn sọ wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ṣé máa máa oògùn tá a fẹ́ lò sí. mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́sàn lálẹ́ má wọrí ara ẹ̀ àjọ wàá nu situation yìí ni mi ìdẹ̀nu tún kọ́ mi ìgbà wo láti má rìnà tàfẹ́ para wa torí ọmọ. báwo ló ṣe ń ṣe báyìí náà. sori kì í ṣe pé fẹ́ pariwo mú àbí mo fẹ́ sọ̀rọ̀ sí ẹ táyà náà ni mò sọ fún ẹ láyé ẹkún tó ń sún bíbá látẹ̀kùn sí kò ṣe nǹkan fún ẹ gbogbo ẹkún tó ń sún yìí kò solve problem nǹkan tá a kàn ní láti ṣe ni pé káwa gbàdúrà sọ lọ́run ọlọ́run dẹ̀ máa gbàdúrà máa ṣe nǹkan tá a fẹ́ fún wa àwọn dọ́pọ̀ rẹ̀ sọ fún wa pé tábà wo fúngbà díẹ̀ tí ó bá sí solution option ṣì wà fún wa so kí ló wá fẹ́ ṣe rẹ̀ léṣe fún un. Uh, mi ò fẹ́ ní option o natural conception ni mo fẹ́. díẹ̀ nǹkan tí mò ń sọ ni pé tí nǹkan tá à ń tọrọ lọ́lọ́run bá wa dé sí. tá a bá ń béèrè fún yẹn náà tó bá dé naturally tó fẹ́ kí dókítà tó máa pè mí sọ́tọ̀ kó máa sọ pé ah, kí ló ṣẹlẹ̀ ìyàwó yín ti wà hypertensive kíní kan kíní kan ká tún máa manage yẹn lọ́tọ̀ọ̀ta. má ṣe bẹ́ẹ̀ náà o ní ká fi ogun nǹkan lè fọ lọ́wọ́ ọlọ́run ló ní gbogbo nǹkan mo dẹ̀ gbà pọ́pọ́ lọ́ọ́ máa gbàdúrà. happiness ẹ̀ gangan ni mo fẹ́ o get ọlọ́run máa ṣe ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. Baba, ina, abbiamo solo... torí mo rí pé gbé signboard síta pé ẹ̀ ń wá ẹni tó máa máa fọ ilẹ̀ inú ọgbà àtọ́ máa máa tún lè ṣe tó dẹ̀ máa máa fọ aṣọ mo tún sọ oúnjẹ náà kò tí ì tí mi ò lè ṣe àmọ́ àtìgbà tí mo ti ń wá láti bí ọ̀sẹ̀ méjì ọmọkùnrin yìí kò ń jẹ́ ó máa ń lé mi bí ajá lẹ́nu géètì tí ẹ jẹ́ kí n rán tó nílé kí n bá wọn sọ̀rọ̀ kán tiẹ̀ gbọ́ tèmi kájọ sọ àjọ yí ọ̀rọ̀ a ní rárá o èmi ojú mi dàbí tiwin mo ah. dàbí arúgbó mo dàbí ẹni tí ayé ti ṣe ó kàn ń sọ oríṣiríṣi sí mi mi tiẹ̀ bínú sà. ẹ dúró nọmà iṣẹ́ lẹ wá wá síbí ni àbí ẹ wá tọrọ owó. owó tí tọrọ báwo mo lówó tí mo lè fi ṣiṣẹ́. ngbà apá ṣiṣẹ́ ni. ẹyin wọn máa ń wòrà. àbọ̀ abá ní títí ẹ̀ um, ẹ mọ̀ kan tó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ mọ̀ pé obìnrin ló nílé. bẹ́ẹ̀. ìyàwó mi dẹ̀ ti wọlé ńsìn ká mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ ni ẹ̀ ń bá dá dúró pé èmi máa tẹ́kẹ̀ ẹ̀yẹn. Um, ẹ lè wá bẹ̀rẹ̀ ṣẹ́ time tó bá ń wìn. Ah, <laughs> rush ẹ jẹ́ kó dọ̀là ẹ lè wá bẹ̀rẹ̀ la. tó bá ti wá bí lọ́la kó ṣílẹ̀kùn fún mi bẹ́ẹ̀ kó máa ṣílẹ̀kùn fún yín mo sọ tó bá ti débí lọ́la kó ṣílẹ̀kùn fún wọn. ẹ mo dúpẹ́ ẹ ṣé wa o ẹ ṣé o ilé àtọ̀nà yóò ní dàrú o bàbá wa. ẹ ṣeun sa o iná mi tán wo yín o. a ti pàkọ́ tí n fẹ́ yẹ̀ sá. tí ẹ fẹ́ gbóná ni. yé. orí ẹ̀ burú ni. Ah. ṣé torí pé mo ń dákẹ́ fún ẹ gbogbo ọmọ aláìlẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀ ẹ tí wọ́n ṣe iṣẹ́ àtẹ̀bí tó mú mi kiri mo ti bí irú ẹ lọ́mọ dànù dànù eh! sí gbó dànù òun sọ fẹ́mi kẹ́mi dirin mú kẹ́mi wà kọ́ wà kọ́ wà kọ́ ṣọ́rọ̀ pé kò yé mi ni eh! ṣọ́rọ̀ pé mi mọ nǹkan tó ń jẹ́ ni tó sọ pé kémi wàrísì ṣé o rò pé mi mọ wàrísì nítorí pé mò ń lẹ̀ mọ́ wú ẹ̀ ṣé bíbí tó ń pa mí ló ń jẹ́ kí n máa ṣe tí mi tí ò yẹ kí n ṣe wọn fi mí dára tó wù ẹ ìwọ ìwọ ìwọ játijàti yìí. lẹ́nu pé wọn kàn fún yín ní authority pé kí n sí géètì fún yín lọ́la ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ agbára bí mo kàn fún o. orí ẹ burú ni ah, ah. wo tán bá ti bí ẹ dà wọ́n jẹ́ kí n dé bíbá ẹ̀kọ́ má ṣe géètì fún mi tán bá bí ẹ dáadáa tó jẹ́ ìyá àti bàbá ẹ ló sọ ẹ lórúkọ kó má ṣe géètì yẹn fún mi máa pariwo fọ̀gá ọ̀gá dá sọ̀rọ̀ èmi àti ẹ̀ ìjọ ọ̀la yẹn náà máa gba yúnífọ̀mù lọ́rùn ẹ̀ bọ̀ parọ́ fẹ́mi pé fámílì ọ̀gá ni wọ̀ wọ́n gbé yúnífọ̀mù wèrè tó ti ṣàtàn sí ẹ lọ́rùn òun ṣe bí èèyàn gidi pẹ̀lú kángófò tí gbogbo mùtá ti wà nínú èyí wo tó bá bí ẹ̀dá wo má ṣe géètì fún mi lọ. ibi tí ẹ you be tired you be tired for your pocket. tálẹ̀ tálẹ̀ ń bá dá sáà kínní ẹ̀ ń yes for your pocket for your pocket. ló ṣe géètì fún mi oya tẹ bá pe ọ̀gá sọ̀rọ̀ tó wà lẹ. bàbá mi. ẹ kẹ́ ẹ wá lọ sí gẹ̀ẹ́tì yẹn. Babatunde Nija. Yeah, my mama told me. Yes, ma. Ẹ má bínú ma. Ìyá tó wálẹ̀ kan yẹn. Bẹ́ẹ̀ni. Ọkọ mi ló ní kán wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. Ọmọ wọn sọ bẹ́ẹ̀. Mi ò fẹ́ rí kó ṣí gèètì fún wọn. Mi ò fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú wọn. Tó bá ti lè débí, má jẹ́ kó ṣe ẹni tí ó lè padà sí pẹ̀tù. Well play, well Wow, wow, wow, wow, wow, wow, wow, wow, wow agbára àbàṣẹ ti padà sọ́wọ́ mi if you think say you be giant you be giant for your pocket. mrs adeyemo ẹ ṣe gan ni mà ẹ ṣe ẹ kúfẹ ẹ wọ mo wish pé um, ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè rí bẹ́ẹ̀ ṣe rí yìí you know let's just lend a hand kò dìgbà tí a bá ní gbogbo a bá fi gbogbo ilé ṣòwò ká tó lè ran ẹnìkejì wa lọ́wọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń wá sí hospital yìí ṣé ló máa ń fi pé charity organization là ń ràn wọ́n wá lé ní àwọn ara wọn ò yá a treat wọn ìyàwó wọn bímọ kò sówó hospital kò sí kíní kan ìwọ̀nba díẹ̀ tá a wá lè ṣe first aid ta lè fún wọn díẹ̀ a máa ti fún wọn wọn á tún wá dá gbogbo wọn á dà sí wa lọ́rùn ibi ìmọ̀ wa ń bíbà ìtàbátì tẹ̀tàn àní filegba tó bá yá tó ń jẹun sí wa lọ́rùn tí ò sanwó bed space táwọn tó fẹ́ sanwó bed space gan bá dé tí wọn ò ráyè ìjókòó sí wàá fúnra la máa fi wọ́n lẹ̀ pé kàn máa lọ bọ́n ṣé gbogbo èèyàn la máa wá díjú wa fún bá ìtarí lẹ́nu kú tá a máa ní kó máa lọ ni you know but if people like you tẹ bá ń ràn wá lọ́wọ́ díẹ̀díẹ̀ irú àwọn bills yẹn wọ́n máa sọ̀tẹ̀ à lè blame ẹlòmíì náà ṣé bá a ní ìjọba you know but I appreciate this little little effort tẹ̀ ṣe woman to need diabetes yẹn sìn at least a lè gba treatment ẹ̀ tán you know kò dẹ̀ ń ṣe nǹkan tó ṣe treat lẹ́ẹ̀kan náà tó máa lọ bẹ́ẹ̀ yẹn so ó need medication kò dẹ̀ lówó ṣàmà wò kókó ni. Mm-hmm. anyway mo ti ṣe gbogbo bills tẹ fún mi mo ti ṣe sínú àkáǹtì yẹn and àkókò um, ní blame àwọn tí wọ́n ní ìdẹ́hùn náà adé ah, sọ pé ìlera lọ̀rọ̀ so tó ń bá ní tí ẹ̀ tó ń tún wá rí bákan dandan náà ni kàn seek fún assistant ọlọ́run máa ràn wá lọ́wọ́ ilé ìtaba lè ṣe actually giving òun ṣe béèyàn ṣe ní sí ọkàn tá a fi ń ṣe ni tó bá jẹ́ nínú kékeré tí ọ̀pọ̀lọpọ̀ ní they are just glad when they give yes. and i'm glad doing this too. ọlọ́run máa bá mi máa bù sápò ní kò ní tán níbẹ̀ givers never lack ló máa ń sọ. So ọwọ́ yóò ní kọ́nsálẹ̀ àmì àmì àmì ṣe mà ṣé lẹ́yìn ẹ̀dẹ̀ ní mind láti rí one or two of them at least. kò ah, necessary mo ti ṣe pant mi ẹ ṣáàbà mi tọ́jú gbogbo wọn dáadáa check up tèmi ni kẹ́ jẹ́ ká lọ ṣe. ok alright ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n pè ẹni tó máa ṣe fún yín. Ah, nurse títí. rasaki ah. kí ló mọ aṣọ ọmọkùnrin pàápàá rasaki. Ah ṣó fẹ́ kí n létí wọṣẹ́ láàárọ̀ yìí ni. Ah, tani. rasaki ah, ah. wọ́n ṣí gèètì jáde kí ló ń ṣe ẹ ná ọba àjẹsà. kí ni jìngbìn tani sọ̀rọ̀ ṣé o sì o ta lẹ̀ ń béèrè o. ṣé gèètì fún mi jọ ojú ń dùn ẹ ni. ojú lè mọ dùn yín ṣe gbádùn sà ajá kí ni sẹ́yìn tani. rasaki ṣé o mọ̀ mi mọ́ ni. tani yín kó jẹ́ pé ẹ̀yin ni wọ́n jà sínú five naira ten naira twenty naira fifty naira ẹ̀ẹ́dá tọ́kì one kilo ẹ̀ẹ́kí one value yín ayin ṣé mi ló ń bá sọ̀rọ̀ báyìí. Uh-uh. máa pe ọ̀gá. alágbára àná uh-uh. kí ni ṣe yín torí pé ẹdín lánàá ẹkúnlẹ̀ so ọ̀gá náà ṣe ẹni tó bá ti lọ́la kó máa bọ̀ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ kì í ṣí géètì fún yín àbí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè lánàá ẹ bọ́ sta ẹ̀yin ò mọ̀ pé wọ́n tì yín lọ ni uh-uh. ẹ̀yin sàlẹ́yìn kí wọ́n fi yín ṣe lánàá máìkì láàmínà gọdọgọ tẹ́ ẹ ṣe máìkì là kété tẹ́ ẹ kúrò ń bí lánàá lẹ́ni tó lágbára jọ̀gá lọ́nu lẹ́yìn tẹ́mi gan alára mọ̀ pé ẹ̀yin gan fúnra yín ẹ̀ ní fẹ́ kí sẹ́mi tán nu léyìí ọ̀yá. ẹyin Rasaki bàbá mi ẹjọ ìṣe kí lẹ pè mí tán nìyẹn. mo ń bá yín dáwọ́ ẹ̀ ni. ta ni ọba yín. ọ̀dà ọkọ mi ṣàánú mi mo ń bẹ ṣe é ní má bínú. mo máa dáràn o. má gbà sódì eré mo ń bẹ ṣe. mọ́mí faroku sẹ́rí méjì péré tẹ̀ sọ̀hún gangan fúnra lára yín mọ̀ pé ìfaramọ́ àwọn tẹ́ bá sọ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ wọ́n fi ń bẹ̀ mí tẹ́ bá sọ ẹlẹ́ẹ̀kẹta My brother. My kila. Oh, my brother. My kila. Eh, oh, ke sanwó ju eh èmi bí àwọn ọmọ gini fọ̀rọ̀ yìí ṣe. Ah, Kí ni? My brother. My kila. Ṣàánú. Ẹ eh, wo ọkọ bàdá bá ti sàn lẹ́sẹ̀ mi. Àjàjá. Ah! Tí o ní bàjẹ́. Ọ̀ oh, tí ti yẹ. Mo ti ro gbogbo ẹ̀pin sójú kan sí bí iṣẹ́ mi. Ẹ ti ropin. Ẹ ah, ti ropin. Owó oṣù gbogbo ẹni mo ti fọkàn sí ọkàn mi ti balẹ̀ ṣá. Sẹ́yìn tí wọ́n bá yín negotiate price lánàá, ẹ ti fọkàn sówó tẹ̀ tí ì lérò. Ẹ̀ẹ́n, Máì kìlà, èmi tẹ̀ ti mo ti gba gbogbo tẹ̀ ń tẹ̀ ń sọ, àlàyé yín ti yé mi. Àmọ́ kó tó di pé màá dárí jẹ́ yín. Eh kó tó di pé màá forgive yín mm. pọ́ọ̀sì ìwèrè tẹ́ fi fọ́ mi lórí tó dàbí ìgbà tó ń bá fún àwọn girama lówó ọdún tó wọ́n fi ń fi pamọ́ pọ́ọ̀sì ìwèrè tẹ́ fi fọ́ mi lórí pọ́ọ̀sì ìwèrè ń dà. àjọrìn kìíní ni wọ́n kì í tọ́kì ayé ti yín run alárìnkájọ lẹ́yìn méjèèjì àrìnkálẹ́jọ́ ah. fi ń ṣe sẹ́ẹ̀tì mm. àwọn bọ́bì àrìnká ẹ̀yìn àti pọ́ọ̀sì. my brother ọmọ ìkìlà kí ni ṣe yín. Ah! àwọn ọ̀gá nìyẹn o àwọn ọmọ ṣáà ní ti bá pààyè ti yín. àwọn ọ̀gá ẹ̀rà fún mi. máa gbà ọ lẹ́sẹ̀ kí máa gbà ọ lẹ́sẹ̀. ẹ rọra o. Ah. tó bá tó bá. kí ni tí o. bá sáré wọlé tí wá tí wá mú ọ sọ́wọ́ ẹ̀jẹ̀ rí ọ̀gbẹ́ni. Ah. madam tó bá sí kí ni kí ni asaki. asaki o tẹ bá dìde tẹ bá jòkó tẹ bá dìde tẹ bá jòkó asaki kílẹ̀ pariwo ẹ fọwọ́ mi ọ̀yẹ́ bàbá alọ́kọ yín kí ni. kábíyèsí olódùmarè ọba tó mọ wá agbára tẹ́lẹ̀ ayé rẹ̀rẹ̀rẹ̀ àpátápàrà ọlọ́run àkọ́kọ́ àti tìgbẹ̀yìn tó múlẹ̀ ayé fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkun ó mẹ́sẹ̀ ọmọ ènìyàn lórí àpáta pẹ̀lú ìṣàn omi ọba táyé rọ bí agogo ọba ajíkan pa kan túkọ̀ lè kan kábíyèsí o. wa bí a ti ń darí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá má bà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlíìsì torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ láéláé o gbogbo ayé ẹ̀ṣẹ̀ àmì ẹ̀ ẹ̀bẹ̀. àǹtí ẹ pẹ̀lẹ́ ibo ni ń lọ. Ah, ọ̀kadà. ẹ ọ̀kadà bẹ́yẹ dá tó ẹ máa wọ̀ ọ̀kadà ọ̀kadà gbé yín ṣubú ọ̀bẹ̀sẹ̀ rí jẹ́ ǹjẹ́ ẹ dúró de mọ́tò mọ́tò àtọ́dé ọ̀ nọ́bì ìtòdè everyday ni máa ń wọ mọ́tò líbi ẹ̀sùn kọ̀ọ̀kan já ní sùúrù ká ní sùúrù de mọ́tò àtọ́dé ní ìsìn ah no no no bike is not good for you ah ọdún tuntun láwàá ànírújà ọ̀kadà ìpẹ̀lẹ́ ǹjẹ́ a ní sùúrù ìrora o àǹtí mi ìpẹ̀lẹ́ kú ọjọ́ mẹ́ta egun o ẹ̀sùn kankan àìdúró de mọ́tò ni. ẹ dúró tí mo dúró tèmi kí ló dé kí wá. mo ní kíbi kí náà ni. ẹ má kí mi èkó lé o ẹ má kí mi o. ọlọ́run ajá àríjà aráyé o ìpẹ̀lẹ́ mo kàn ní ni o ìpẹ̀lẹ́ mọ̀ mọ́tò máa tó dé nìsín gbogbo ara o moto mọ́tò èmi sọ pé mo fi ké mọ́wọ́ kadà ẹ dáa ó yóò dá sọ ènìyàn ká mọ́ rúbi èṣù ìyẹn kún ẹ ọlọ́mà ṣàánú mi ṣọ́ọ̀ṣì mo mà tí n bàbá ìwòlẹ́jọ́ wẹ́wẹ́ báyìí ní bus stop. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣe. ẹ pẹ̀lẹ́. ayò wọrú èyí mọ́tò fẹ́ẹ̀ dé nìyí àtọ́ alọ́ gbogbo ìgbà mo máa ń wọ mọ́tò níbẹ̀. ṣé ẹ̀yin ni kọ́dínétọ̀ àdúgbò yìí ni. Ọlọ́run nìkan fi rán mi mo láìkí bá ti rí èèyàn dáadáa bá máa sọ fún ọ. ẹ bá wọn sọ̀rọ̀ bẹ̀ yẹn níṣẹ́ ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì yẹn jọ àdúrà ti gbà mo ti fa sọ̀rọ̀ òun náà ti gbọ́ ó ti gbà ká jọ wọ mọ́tò ká kẹsẹ̀ rẹ ìgbésẹ̀ ká jọ wá lọ. ṣé mo bi tí mò ń lọ ni àbí kí ni gbogbo ilé bus stop wà lọ màṣánú mi kẹ. ẹ jọ ipò ẹ̀gbọ́n kan ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ra ẹ kọjú ti yín mọ́ kí ni wà lára mi àbí ó ní yín mọ́ mi o ì tí kun mi lówó. kọ̀nọ́tọ̀ change mi dà. ara yín ṣáájú náà oríkì la fi ń lólé ìrìn àjò rásán náà lọ́wọ́ ìjà gbàdúrà ìjà gbàrin. oyè mo nàná dún ẹni àwọn yẹn o nàná dún ẹni àwọn. anybody wey tú ẹni àwọn kò sí ẹni àwọn. you have the nonsense agbẹ́rù títí sí ẹ lára you are looking at me again. rasaki rasaki kí ni mo ṣe fún ẹ gan kí ló dé tó sọ̀rọ̀ ẹdẹ lẹ́yìn nínú ayé mi rasaki. Oh, oh, oh. Agwa, Agwa, jẹ́ kí uma yẹn wọlé jẹ́ kó wọlé. kí ló tún ṣẹlẹ̀ ṣé bí mo ti ní kẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣápá ń disturb yín ni. ọ̀gá kì í ṣọ̀rọ̀ apá rárá àtijọ́ tí mo ti ń wá ṣáwọn síbí báyìí mi ì sábà rí ìyàwó yìí ṣe ṣe ọ̀yìn sí mo ní wọ́n sábà rí àbúrò àti ọkùnrin ìbànú àmọ́ sèmi ni mo rí irun ìgbọ̀ngbọ̀n ni mo rí ìyàwó yìí. ẹ sọ̀rọ̀ ta ló ń jẹ́ mo rẹ́ni ìyàwó mi kì í ṣe mo rẹ́ni kò ní sí èrè orúkọ ẹ̀. òun náà ń jẹ èmi tí mo fún lórúkọ tó ń jẹ ẹ ṣàwọn ètò ẹni sọmọ mi ẹni dààmú ilé iṣẹ́ olórúkọ ẹ̀ ikọ́ kò dẹ̀ ṣe ó má jẹ́ pé ẹ má bínú o yá àgbàlagbà ló ń dẹ̀yìn láà. àgbà mélòó ni mo dà kékeré ni mo ti bì ní tètè bí mi àgbà mélòó ni mi sà. ẹ sà ẹ jẹ́ kí n ṣàlàyé bọ́rọ̀ yìí ṣe jẹ́ gangan fún yín. ní nǹkan bíi ọdún mélòó sẹ́yìn ara wọn mi ò yá. Mọ́rẹ́nikẹ́. Mọ́rẹ́nikẹ́jì, kí ló dé? Inú bíi ti bá wò. Ṣé bí aróyè ó sọ fún mi pé ó fẹ́ rẹ̀ díẹ̀ mú dẹ ní kó lọ lògùn? Ṣó ti wálé tó báyìí ni? Ó ti lò. Ló ń bóyá kọ́ pẹ̀lú pẹ̀lú. Ṣó lè tó bẹ́ẹ̀ ni? Pẹ̀lú ìdí kí a lọ sókè. Ó máa rọ́jú ni o. Ó máa rọ́jú. Ó yá kó yọ ó ṣàìsàn yẹn tó pọ̀ gidi gan tó di ọ̀rọ̀ ilé ìwòsàn. pèmí sí rẹ gbogbo nǹkan tí màmá tó wà gbà ń sọ fún mi kò yàtọ̀ sí nǹkan tó ti sọ fún mi tẹ́lẹ̀ gbogbo bó ṣe gbé ẹ lọ sí ọsibítù tó ọpẹ́tẹ tó ṣe gbogbo nǹkan gbogbo nǹkan tí màmá yẹn sọ fún mi ta nìyẹn ó wá parọ́ fún mi nǹkan bí yàtọ̀ nìkan tó àti màmá yẹn sọ ni pé ìwọ ni mọ̀ọ́sẹ̀ ti kú àwọn ọdẹ náà lọ́wọ́ bí ẹ mo ń pa láṣẹ fún ẹ ní sìn pèmí gbogbo nǹkan tó wà ní ọ̀rọ̀ ẹni kò sọ fún mi jọ ẹni tí ó bá ti wúlò fún yàn kéèyàn bá sọ pé ó ti kú kí ni big deal tó wà mẹ́. Ah! ẹhẹ́ báwo ni ìyá mi ṣe máa gbé mi lọ sí hospital tó máa wá torí wípé wọ́n fẹ́ tẹ̀lé man friend wọn lọ sí party tó máa wá fi mí sílẹ̀ síbẹ̀ mo kúrò lọ hospital mo délé wọn ò tiẹ̀ mọ bí mo ṣe clear bills mi rárá mo délé mo rí pé gbogbo ilé ti empty. doctor ẹ jọ̀ọ́ mi ò rí mọ́mì mi mi ò gbúrò wọn ìgbà tó ń dẹ̀ ti discharge mi pé kí n máa lọ lé mo wá ní kí n wá pèrè lọ́wọ́ yín pé mọ́mí mi ńkọ́. mi mọ ibi tán wà o because the last time tájọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní àwọn ní sixty five thousand oh one three fifty so that was the last time tájọ sọ àtìgbà yẹn wọ́n dẹ̀ padà wá is over two weeks. but báwo ni wọ́n ṣe wá ráyè san hospital bills mi to fi di discharge mi pe kí n máa lọ sílé. ó ní àwọn NGO tó máa ń wá once in a while tí wọ́n wá bẹ́yẹn máa ń béèrè àwọn tó ò san I don't see one before some time My clear bills wọn so mm. yeah that was what happened. so anything tí mi ò mọ̀ rí ló kàn dédé walk in tó dẹ̀ clear bills mi oh. mo dẹ̀ appreciate wọn o lágbára ọlọ́run ọwọ́ wọn ò ní kàn sálẹ̀ àpọ̀ ẹ jọ̀ọ́ máa báwo you mo ṣe lè rí wọn at least kí n dúpẹ́ kí n appreciate wọn pé mo mọ rírì oore tán ṣe o. kò necessary kò necessary mélòó mélòó náà ti ṣe tán bá ti wá bẹ́yẹn tàbá ṣáà ti ní situation bẹ́ẹ̀ yẹn wọ́n máa sọ̀tẹ̀. One. oúnjẹ. ká sọ báwo ni. àdìpẹ́mọ̀. báwo wà lára ẹ̀. <laughs> ń balẹ̀ ẹ̀sùn àṣẹ ń ta aṣáájú wa. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ jọ̀ọ́ mọ mi jẹ́ ẹ bá mi gbúrò mọ́ mi bóyá kán kọjá àbí kán wá ra ọjà lọ́wọ́ yín àbí kẹsì ẹ rí wọn pọ́n wọlé. the last time tí mo rí wọn wọ́n ṣe dé ọkàn gbé báàgì wọ́n dẹ̀ jáde àti gba ẹ́ èmi ò fojú kan o bóyá tèmi bá ti wá palẹ̀ mọ́ lálẹ́ tèmi ti lọ́lé bóyá ọmọ wa wọlé ọ̀n jáde bóyá èmi ò rí wọn láti ìgbà yẹn. ṣé kò sí. mo ti pè wọ́n pè wọ́n nọ́mbà wọn ò lọ wọn ò yọjú sí mi àwọn náà ò pè mí níbo lọ́wọ́ lè lọ báyìí torí mi ò rí wọn òun ò tiẹ̀ ṣàkíyèsí wọn rárá rárá bóyá kó lọ bá àwọn fámìlì yín àbí báwo. ó dà mà ẹ ṣe mà. ẹ ló tó mí sìn jọ̀wọ́ bá mi lé. ní sùúrù ní sùúrù ṣoṣo ọ̀fun nǹkan tó fẹ́ ṣe báyìí pẹ̀lú sí rẹ̀. ọ mi ò sí ní mood láti sọ̀rọ̀ pé abáyá màmá sọ this is good place ó ṣe gbogbo nílé ti mt kí ni mo fẹ́ máa dúró ṣe where is she mi ò ní owó wa bá mi lọ síbítù mi ò bá wọn lé kí ni kọ́ tí mo fẹ́ máa dúró ṣe let's just go we'll talk about this later. ṣe ìgbàkan lára ọ̀rọ̀ wọn ó ṣọ́ this particular decision of yours. mo ní mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mo ní mi ò sí mood láti sọ̀rọ̀ nípa ẹ̀ ok ṣé torí pé ilé ẹ̀ ni mo wá ló jẹ́ kó máa dà mí láàmú. haba. I don't want to talk about it. haba. No, no now is ṣé ọ̀rọ̀ yìí ó le tó tó báyìí ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ ní anything ṣe pẹ̀lú woman yẹn mọ́ ó fi mí sílẹ̀ sí hospital torí mo fẹ́ lọ party adélélé mt báwo ló ṣe pọ́síbù abiyamọ làmàlápè abiyamọ màlápè mo sick mi ò mọ̀ bóyá mo máa kú àbí mo máa yè èmi nìkan mà ná bí wo mi ò fẹ́ pàdé wọn mọ́ ó wá ní pé kí n ṣe máa claim báwọn ọ̀nà bí mi láti ọjọ́ tí mo ti kẹ́rù mi kúrò nílé yẹn ni mo ti sọ pé anything onídàá èmi àti wọn pọ̀ mọ́ láyé ìyá mi ni wọ́n lò tọ́ mo ti ń rí wọn bí tipẹ́tipẹ́ mo dẹ̀ dá wọn mọ̀ torí bẹ́ẹ̀ ni mo ṣe ara rí pé wọn ò ṣiṣẹ́ ń bí báyìí torí mi ò fẹ́ ní nǹkan bá wọn ṣe mọ́ rárá. onímọ̀ sí ẹ̀ ó dá wọn mọ̀ ó dẹ̀ ṣe gẹ́gẹ́ bí wọ́n mọ̀ wọn. tí màá fọ mo ṣe nígbà tí mo lọ káàkiri lọ káàkiri tí mo wọ òkè mo wọ́n ti fi mo fẹ́ tọrọ fáradọ̀wọ́ mi rí mo bá padà lọ sí ọtí tí mo bá dé sí. dókítà dókítà dókítà ẹ mo fẹ́ ní kí n fọ́ọ̀mù yín ni pé mo ti rí sixty five thousand owó yẹn bóyá kí n kó fún yín náà. three fifty la ń sọ madam tó o bá ti pé kẹwàá bá mi. dókítà bí mo ṣe lọ sílé tí mo gbé gbogbo tí àtà ní. ọlọ́run kú mo fẹ́ owó lọ bá ẹwọ ẹlẹ́dàá mi mo ti tó ní bára tán bí tí mo ti ń tọrọ owó kiri gbogbo owó tí mo rí ṣàjọgùn ò pé thirty thousand mo wá fẹ́ wo owó lọ bá ẹwọ ẹlẹ́dàá mi ṣé mi ní fọ̀rọ̀ mi mọ́ lọ́hùn báyìí ṣé mi ní fọ̀rọ̀ mi mọ́ lọ́hùn báyìí. ìmúrí mi lẹ́dàá mi ṣàmì. Jésù mi. Ẹ̀gbọ́n mo tún fẹ́ lọ, táwọn fẹ́ lọ bá. Kí ni màá ló tún ṣẹlẹ̀ báyìí? Kí lẹ̀ ń tẹ̀? Kò sí ní tó ṣe wọ́n. Ẹ tẹ́ sọ pé ni mo bá ah kí lẹ wá bá. ẹ sọ pé ayé john làwọn ṣáàtì ní. ayé john bá wò. àwọn èèyàn ló ń báyìí mọ. bọ́dà síkẹ́ẹ̀lì àwọn ló ni mú. bí ìlú ń báyìí mọ bí ilé tán ni. láti kí ẹ ṣé ìdílé inú yẹn kí wọn tàn kan lé ẹ ni. tí wọ́n tàn yìí ló fẹ́ ìlera wo kí ní ìlú twenty three fún kíni. fún gbogbo nǹkan tó wà lẹ́yìn náà ni. èmi jèrè ọkọ jèrè lẹ́yìn ọkọ ẹni jèrè ẹ rí adúrú nǹkan tó tó ilé ilé fẹ́ràn twenty thousand ṣọ́pá jẹ nìyí ni ẹ̀yin ò láàánú ṣá ẹgbẹ́ gbàdúrà káwọn èèyàn ní problem lójoojúmọ́ ni o. ṣé nǹkan tẹ́ bẹ́ẹ̀ sí ẹ pè mí tẹ́ bá ti rẹ́ẹ̀dì. àbọ̀dá sì kẹ́ ẹ wá ẹ má ṣọ́rọ̀ ohun mi ti lé mi. ohun lè kò sí kò yí sí kí tó bá twenty thousand ṣọ́ọ̀bù ní ìjẹ̀mú ọmọ jù mí rí. ẹ sàmì ìgbẹ́dẹ́ ló mo ṣáà ṣàlàyé nǹkan tí mo fẹ́ fowó ìṣe fún mo ṣàlàyé fún un. kí ló fẹ́ sọ ẹgbẹ́ mi ló fi ìwé sí láàrin tí bàtí bí ẹ̀kẹ́ tí yọ tún mi lọ́rẹ̀ mi. ṣe ìgbàlẹ̀ gbà màá bá kó ìgbà bá kó débi tá a ti fẹ́ màá jọ ogun màá jọ màá fún mi lọ fún bẹ́ẹ̀ àwọn bí akán bí ayé kankan ti jẹ́ gan. kò tẹ́sí kí ẹ̀ léde bẹ̀rù náà èdè mo kó gbogbo àwọn aṣọ mi tó láǹfààní mo kó wọn tà nígbà tí máa rówó ìnáwó iná òpè náà ní dókítà ní àfìlà ìṣàlọ́wọ́ wa mo bá kọ́kọ́ owó tó bóyá kí n lọ fọ̀rọ̀ mi mọ́ náà torí gbogbo ṣọ́ọ̀bù mi wọ́n ti pa gbogbo ẹ̀jẹ̀ nígbà tí máa fi lọ́wọ́ mi kò sí nǹkan kan mọ́ láti mú lọ sí ṣọ́ọ̀bù omi tí mo gbàdúrà sí mo ṣe ṣetán kẹ̀kẹ́ jẹ́ kí gbómi kì í lọ bá lọ sí tu kí tiẹ̀ fún lómi ẹ̀mú torúbùwò tán lólúwa bóyá ìyá tiẹ̀ tí wọ́n kọ̀ọ̀kan bẹ̀. kíkúrò ti máa kúrò church ó tó tí mo wọ̀ báyọ̀ lọ́mọdé àṣàgbákò ni bí mo ṣe kó sáwọn ará ọlọ́run ló mọ ẹni tó ta àwọn ọlọ́pàá lólobó àwọn lọ́wájú wa ṣá níbẹ̀ bí mo ṣe sáko ibi tí mo ti lọ lẹ́gbẹ̀gbẹ̀ ni mo ráwọn ilé kan ti ń àwọn ilé kéréjekéré tọwọ́ pọ̀ sáàárín àwọn àbá ni mo ká ṣùgbọ́n lórí wáyà bẹ́ẹ̀ ti ń kọ́. tún gbàgbọ́ mi sí ti lọ ìgbà tí màá débẹ̀ tó kúrò ti ti ṣáàjẹ́ mo ń gbà. ẹ káàsán madam. Eh, mo ti lọ wọ́n ọmọ mi ní ọdún mẹ́rin bẹ́ẹ̀. madam wọ́n ti discharge ọmọ yín láti jẹta. ẹ ti discharge ẹ. yeah ó fúnra rẹ̀. yes ó lọlé fúnra rẹ̀. yes ma. ṣé lóluwà lọ́dọ̀ tẹ̀lé nínú olùmọ́lò mo ṣe wà lórí ẹ̀ pẹ̀sí mi délé mi ìgbà mo fẹ́ ìdíwé ìtọ́ sí kò síbi tí mi wà mọ́ ẹ̀kejì mi dé ibi tí mo ti wà kiri wà mo ti ń gbèrègbèrè káàkiri títí títí pé mo kúkẹ́ mo àwọn iṣẹ́ kan ṣe mo bẹ̀rẹ̀ sí ní ṣàgbà kò káàkiri tí mò ń kọlẹ̀ tí mò ń fọgọ́ta kiri tí mò ń gbálẹ̀ lékiri títí tí mo fi tí mo fi délé ọ̀dọ́ yìí tí mo fi rímọ́ ẹni kejì. báwo ni abiyamọ abiyamọ tó fi ọmọ nínú ẹ ṣe máa wá fi ọmọ lẹ́ta tẹlọkùnrin rẹ irú abiyamọ wo ló ń ṣe. mọ́mi ó ti tó ẹ má sunkún mọ́ ṣe rí ọlọ́run nìkan ló mọ bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀ kọ́lọ́ọ̀ má fi um, àdánwò burúkú kàn wá ni. àmín. Ah, mọ́mí ìṣẹ́rí yẹkún tẹ̀ ń sun yẹkún ayọ̀ lèmi kà á sí ọlọ́run á dẹ̀ jẹ́ káyọ̀ yẹn bá ogun akalẹ̀ because ṣẹ́rí ọmọ yín tẹ̀ ń wò yìí yìí ṣe ló sọ fún mi tẹ́lẹ̀ pé òun ò níyà. ó wà láyé. ó dẹ̀ ṣe wàyé burú inú mi dùn pé mo tiẹ̀ mọ̀ yín lénìí tó bá ṣẹ̀ mí mi ìrẹ́ mi fẹjọ́ ẹ̀sùn mi mi fẹjọ́ ẹ̀sùn àwọn èèyàn mi torí tó bá tọ́nu tèmi ó lè bá tọ́nu àwọn èèyàn mi ṣé tí ẹ̀ rí rí tí mo rí yìí inú mi dùn wọ́n mi máa sunkún. ọláyé mo kọ́ rìn kiri ni ọ̀rẹ́ ló sọ mí di jàtijàti tí mo bí. ọlọ́run ló sọ yẹn di jàtijàti wọn ọlọ́ṣẹ́ mọ́mí mọ́mí gbogbo wàhálà yìí ti dópin lóyún ó ti dópin ẹ wá wò mọ́mí ṣe rí alẹ́ ìtẹ̀tí wá sí bíbá ẹ níbi ìkọ̀kan tẹ̀ ń lọ ibi tẹ́ máa sùn sí tẹ́ máa gbé lẹ ti dé yìí ẹ bẹ́ẹ̀ ni ṣe rí ẹ máa wọnú ilé lọ́nsìn ẹ máa ṣáà o máa fún yín láṣọ tẹ máa fi change aṣọ tẹ wọ̀ yìí ẹ jẹun àṣẹṣẹ wàá sọ̀rọ̀ mi wọ́n á máa wàá sọ̀rọ̀ dáadáa ẹ pẹ̀lẹ́ mọ́ mi. Ah, kí ló ń ṣe é pè mí sí ẹ ṣé tún sunkún ni tó yẹ kó máa bẹ̀rẹ̀ mọ́ mi tún sunkún. ohun tá a bá gbìn làwa yóò gbà ó máa foró yarú ọ̀rẹ́ mi. ṣe wà òkè ẹ wò mo ti tú gbogbo nílé mi bọ̀ mo ṣàrí ilé ó yẹ kí lélẹ̀ bá yín jẹ at least kẹ́ fi change tó bá di ọ̀la máa gbé yín jáde máa lọ ra aṣọ máa gbé yín lọ spa I buy you so many things. wọn ni kejì wọn má ṣe yẹn tó bá ti dàárọ̀ la èmi máa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi tí mo kẹ́rù mi sí máa lọ kó àwọn aṣọ mi wá. ọ̀dọ̀ ọ̀rẹ́ yín tẹ kẹ́rù wo kò sí nǹkan tó fẹ́ fi gbogbo àwọn aṣọ yẹn ṣe mọ́ ọ máa lọ ra in fact mo lè ra gbogbo ayé fún yín <laughs> anything tẹ bá ti fẹ́ kún ṣáà máa point ẹ tó bá ti dọ̀la máa lọ ra ogun ẹ fún ẹ pẹ̀lẹ́ mọ́ ẹ wá lọ jẹun ẹ jẹun ẹ sì máa tọ́jú ẹ máa tọ́jú ẹ ní ìwà àdúgbò ẹ. Mami. Ẹjọ́ Ọlọ́run rọ wá sí i. Ọlọ́run ti. Bẹ́ẹ̀ ma ẹ ti ṣe sọ́run yìí. Gidi gan ni ọmọ. Bẹ́ẹ̀ni ma ẹ má fi gbọ́mọ sọ bẹ́ẹ̀ mi. Ṣé wàá òkè ṣe? Ṣé wàá òkè kí ló ń ṣe yín? Bọ́lẹ̀ tí ń bọ̀ ìbọn lọ́rùn yín bọ́lẹ̀ yà sí. fún àwọn èèyàn mẹ́sẹ̀gì kì sún o. Àárín kódà gan òun gan ni ẹ̀mí ọlọ́run lò. ẹ̀mí ọlọ́run ò kì í parọ́ ṣe ṣetó àti gbọ́ àbí ká máa lọ. ok ok mo ti mọ nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ ń fojú pé àwọn ọmọ kékeré ìtọ́ránṣẹ́ wọn á jí. a word is enough for the wise. dákẹ́jọ́. wo wo má wọrí kò lọ́rọ̀ gbọ́ ńgbà ò ti ní mọ́tò gbogbo orí ẹ̀rọ máa le ni ọ ti sọ fún náà tẹ́lẹ̀ kó gbọ́ so má ò rí jẹ́ ká máa lọ. etí ẹ̀. àní ilé ẹ̀ ṣe ni. kí ló wá mi kí ló sọ. ẹ fún mi ẹ̀dá rẹ. ayé ń yẹ ní ojú inú ẹ ká bá àfojúmọ́sà ẹ bá. ọ̀ní. ọ̀ní. kí ló wá ṣẹlẹ̀ báyìí i'm fine. kí ló ń ṣẹlẹ̀ báwo ṣé bí oògùn kan tó ṣẹlẹ̀ mi sọ fún ẹ lórí fóònù. dára ara mi ti balẹ̀ mi ò understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ torí èmi náà láàlá kan mọ́jú but mo kàn wọ́n pé kò ní nínú ìgbà tó wá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo máa ń fi ìyàwó àwọn àgbà ní mínì báwo mú lálàá lóru mọ́jú àlá tó lé bẹ́ẹ̀ yẹn ó wá rò pé kò ní mínì ló ṣe sọ fún mi báwo ló ṣe ṣe báyìí. mo kò fi pé ó mo bàlá gọ mo fi pé wá ń tì. ó jẹ́ ká fọ̀rọ̀ àlálẹ̀ um, mo expect ẹ kí ọ̀gán ti rẹ́dì ni because àfáà ní kí wá gbé ẹ e wá ń pín náà ọ̀rọ̀ kan tó wọn fẹ́ sọ fún ẹ mo dẹ̀ believe wíwá tó bá sọ fún ẹ solution mọ́ àsí gbogbo ọ̀rọ̀ wa yìí so òbí àkó jẹ́ ká máa lọ báyìí torí ẹ̀ mo ṣe ní kí wá gbé ẹ kó má tún máa stress ara ẹ. ọ̀rọ̀ àìrọ̀ kò sí wàhálà kò ní lọ́wọ́ ọjà. mọ́mí gbọ́. mọ́mí sọ yẹn sáré lọ sọ fún ọmọdé kí n ojú inú bá ń fọ bàìbà ní títà yóò máa kó rí inú kó má bàa tó dé mi jẹ́ máa má tán mi sí wọ́gùsùn rán. Táyọ̀ máa kó rí inú mi kó má bàa tó dé mi jẹ́. gateman ló kọ ọmọ ìsinjẹ náà ọmọdé ọmọ yìí kí ló ń jẹ. èmi rasaki. bambi. ọmọ ọ̀daràn báyìí wọn já sàgbákò ẹ káàárọ̀ pẹ̀lẹ́ báwo ni. adúpẹ́. ẹ̀yin ò lè bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ohun kíyàn lẹ́yìn ni. ẹ káàárọ̀. pẹ̀lẹ́ wàá lọ bá mi ra irú wá. irú èyí ò dọjà kéèyàn tó rí irú èyí tó bá ti dá ọjà ọjà ọ̀tà. àṣé wọn ní kó lọ supamákẹ́ẹ̀tì lọ ra irú wa ni. kó lọ supamákẹ́ẹ̀tì ṣe ẹ má bínú ṣé mi mo fẹ́ lọ rà ni. súnmọ́ bí fún mi jọ náwó ẹ̀sìn èmi yóò gba owó tó jáde láti inú báàgì tán báàgì kùsàn rìn. báàgì ni kùsàn. ṣó rántí pé ọ̀gá tó ju ọ̀gá tó kọ́kọ́ fún mi níṣẹ́ lọ. ọmọ ah, mi ṣá. ọmọ bí mo ṣe jẹ. Ah, ṣé bóyá ni mò ń sílẹ̀kùn fún gbogbo bàtà ẹ wá tọrọ ṣẹ́ ń bí. tí mo wá tọrọ ṣẹ́. wọ́n ti lé yín tẹ́lẹ̀ wọ́n tún padà gbà yín mo mọ̀ yín dáadáa. wọ́n gbà mí àsìkìnì. mo sá mọ biography yín wọ́n padà gbà yín ẹ̀ sí wa nílé. mo wá jẹ́ ìyá ọ̀gá ọ̀gá ẹ̀. bó ṣe wọ́ ọlọ́run ní sọlá o máa lọ sọ́jà àti ọmọ ara rú fún mi gbàdání. gbàdání. àwọn ẹ̀dá àwọn ọmọ ọdún. gbogbo àwọn owó ìmọ̀ inú ìyá ni mo ti rí gbogbo ọ̀rọ̀ lọ lófò pa ó di mélòó. sálẹ̀bẹ̀ gbà lọ́wọ́ mi. owó tó tún san lẹ́gbẹ̀ẹ́ owó tó san lẹ́gbẹ̀ẹ́ gbà ni ò ní san yẹ̀rì. ẹ ẹ ẹ sùn ẹ̀sán ẹ̀dó ẹ̀dó ẹ̀dó yáwa yáwa ẹ̀ wo bí yàwá ẹ jẹ́rí gbogbo àwọn owó kókó lọ kárùn lọ nǹkan kan tẹ́ ń kó fún yìí ẹ ti wà nílé ọ̀la ó yẹ ká ti mọ náà àwọn àgárá àwọn onímọ̀ ìkókó tán àwọn wọ́n wà láwọn owó tí ń sọ̀kì tálákà àwọn fifty fifty naira ìyá ẹ mọ̀ jẹ́ ń gbà á. pọ́pọ̀. ẹyin mẹ́ta lẹ ti fún mi owó ilé ìwò ràrú woro èyí rà pẹ̀tẹ̀ ilé tó ṣẹ́kù yóò ràrú kiri lé. irú kí ló bá wọn ẹ̀rù kò kára kára rú pé mi ah. tó bá ti wọn kó rà wíwí ti wá pọ̀ lọ́wọ́ yín báyìí kò yẹ káwọn owó ètò ń wọ lọ́wọ́ yín mọ́ abájọ tẹ́ ní tálẹ́ǹtì yín làṣọ fífọ́ ṣé wàásù wàásù náà ń san fún yín ni ẹ̀yìn lè bú yín láyé. tó bá ti wá ń bọ̀ lọ́kùn bá mi yọ lójú yẹn bàtà lọ́kùn mi kan wà tí mo gbọ́ sẹ́nu lánàá ó ti já níbi ọmọ ọ̀ka. ayé bí ọmọ ọ̀ka nìkan kọ́ ló ti já ìyá wa bàtà ń ti já ráǹdì. ẹran ráǹdì. ah ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rógun tí ń fi wọn bàtà ń fún ní bàtà tó máa sórí Instagram pé bàtà ọ̀fọ̀ ọlọ́mọdé wọn bọ́ sẹ́nu ọ̀nà wa ẹ bọ́ sẹ́nu géètì ọwọ́ mi di lánàá nílẹ̀ ṣùgbọ́n mi ń bẹ̀ ó yẹ kí n ti dààmú tipẹ́ aṣọ orí ìdánwò ti fún mi pé kí n sún àwọn iṣẹ́ pọ̀ lọ́ọ̀ mi ni. ṣó mọ iye ìyá tí mo jẹ́ kí n tó ra bàtà yẹn. ọlọ́run ní kí ìyá jẹ yín mọ́ ìyá ọbẹ̀ ṣe ń sọ ó sì ń láwùdà ìpẹ́ ìsìnkú mi ló ẹ sì rán mi ń sẹ́ni. ọmọ iná líle tó bá tún ni mo fẹ́ ṣe ó sì dúró síbẹ̀ ni. mo ti gbà bọ́ọ̀lù ọ̀sẹ̀ kan àwọn tó bá fẹ́ fún mi lówó fáwọn ẹ fún mi lówó fresh o. bó dandan ti máa ń pín nǹkan báyìí láàrin kádìjú kálàjú less than greater than ọlọ́wọ́ bless mi láàrin ìṣẹ́jú àlá yóò tún padà dàbàrú ẹ̀ fún ẹ̀ tún padà wá nígbà tí mo gbéṣẹ́ fún kó di géètì mi sẹ́ẹ̀lì wa òde níyà wa wà rẹ̀ ha sí wàhálà. ìyá wa ẹ̀lẹ́ ǹjẹ́ mọ̀ pé gbogbo àjálù tó ṣẹlẹ̀ sí yín tó ṣẹlẹ̀ sọ́kọ yín náà ṣe mọ̀ pẹ́yìn ẹ̀yin ti bá wà fa ẹ wò mí lè mú rí kádàrá là ṣé ẹ rí gbogbo nǹkan kan ò ní sa láì ní sábàbí gbogbo nǹkan tí fún yín mọ́ ǹjẹ́ mọ̀ pé ẹni sùúrù mi ǹjẹ́ mọ̀ pé à ń sọ̀rọ̀ nípa pé àlejò tẹ ẹ ní tó sùn mọ́júmọ́ ẹ̀ ní òun ló fa gbogbo àgbákò àtàdánwò tí ń ṣẹlẹ̀ sí ilé ní ọ̀hún náà àwa sọ débi pé ìyá yín ni ẹ̀yin ti gbàgbé ọ̀rọ̀ tí ọ̀dà tẹ́yìn sọ sí ìyá yín ni ẹ ti gbàgbé gọ́ tẹ bínú tẹ fi sọ̀rọ̀ òdì tẹ́ ẹ mọ̀ pé ibi tẹ́ ti kọjá ibi àtẹni Bímí Sire, ọ̀rọ̀ yìí ṣe ìgbà kan lára mi. sure of this particular decision of yours. Mo ní mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Mo ní mi ò sí mood láti sọ̀rọ̀ nípa ẹ̀. Ok, ṣé torí pé ilé ẹ̀ ni mo wá ló jẹ́ kó máa dà Haba. I don't want to talk about it. Haba. No, no. Is she ọ̀rọ̀ yìí ó le tó tó báyìí ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù mo fẹ́ ní anything ṣe pẹ̀lú wọ́n máa yàn mí ó fi mí sílẹ̀ sí hospital nítorí pọ́n fẹ́ lọ pàtí adélé ilé mt báwo ló ṣe possible abiyamọ làmàlápè abiyamọ màlápè mo sick mi ò mọ̀ bóyá mo máa kú àbí mo máa yè èmi nìkan mà ná bí. conclude. mi ò fẹ́ pàdé wọn mọ́ as a matter of fact ní future ní future ní future mi ò fẹ́ ní anything bá wọn ṣe mọ́ tí bá ever rí wọn tí mo ṣe bí ẹni pé mo mọ̀ wọn àbí pé anything dà wá pọ̀ àbí pé mo ẹ́fà fún wọn kan mi àbí mo gba nǹkan ní ọwọ́ wọn kí má ṣe orí. àti ṣẹ́jú tí má ti ní ẹni tí ń ṣe pẹ̀lú wọn báyìí ní kí gbogbo ọ̀nà mi máa dà kí gbogbo nǹkan gidi tí má ti kójọ láyé mi kó bẹ̀rẹ̀ sí ni máa bàjẹ́ from that very moment. kí ni tó ṣẹ́jú rèpè tó tó báyìí. kó lè fi mọ̀ pé mo mean business kó lè fi mọ̀ pé mi ò ní ìyá mọ́ mi ò ní bàbá mọ́ mi ò lẹ́gbọ̀n mi ò lábùrò ó ti dé mi nìkan kó lè fi mọ̀ ní mo ṣe ṣe. owó pọ̀ o èèyàn máa ṣe làákàyè ni inú alukurani tọ́lọ́wọ́ bá sọ ọlọ́run náà àwọn tó bẹ̀rẹ̀ lẹ́mísọ̀ bisimilá tó bá sọ gbẹ̀ tó wá ní yahoo ló lálẹ́ bàbá àwọn tó bá lẹ́kọ̀ọ́ màmá ẹ̀ ṣe bí ẹ tó lẹ́kọ̀ọ́ tó ní tẹ̀sí yìí lágbára àmọ́ kí n tó wá ṣàlàyé bí n tẹ̀sí ṣe lágbára tó ǹjẹ́ ẹ mọ̀ pé inú ilé yín tí màmá yín wà wọn lọ ṣàgbákò tí ń ṣe yín màmá ẹ̀ ṣe bí ẹ tó ní kíní ìfa ápèlì sì ṣe kókó nú ayé ẹ̀yin wá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ìyá yín ní ìyá yín tó ṣe wàhálà lórí yín ẹ rò pé ẹ̀kan bára yín ibi tẹ́ ti bára yín ni sẹ́yìn mẹ́rin àjò tó rìn lọ tẹ́yìn fi wá wò pé kódà kan wá tiẹ̀ bá nǹkan míì lọ só tọ́ sí yín lẹ́nu níjọ́ kan fẹ́ bí yín ẹ̀yin mọ̀wé àgbákò àtàdánwò tó ṣe wọ́n mọ̀lẹ́kà méjì ní mọ́bọ̀ wá báyàn èyí tó gbẹ̀mí àti èyí tó fẹ̀mí lẹ̀ tó bá yẹ ti yín lẹ́njọ́ náà lọ́hùn kan ẹ gbọ́sẹ́ gbogbo ìlera tẹ̀ ni wọ́n sẹ́ni wọ́n bínú ẹ wá sọ̀rọ̀ ń gbọ́ táláṣẹ ọgbà mm. aláṣẹ wa gbà lórí kí àgbákò lè bá àṣeyá yín látara yín ó ṣe mí lè mọ̀ fún yín pé àti rojú rẹ ọlọ́run á bá yín bẹ́ẹ̀ lọ nípa. ẹ wò mí wọn nínú dolomina al-Qur'an ma huwa shifa'un wa rahmatan lil-mu'minin wa la yazidu az-zalimina illa khasara kò sí nǹkan tí ń bẹ́ẹ̀ nu kúrẹ́ánì tí ò ní tí ì sí ìwòsàn bisimilayi rahman rahim nìkan ìwòsàn ni àmọ́ níbẹ̀ ni wọ́n ti lò ó ẹ gbọ́sẹ̀ gbogbo nǹkan ló ní nítorí nítorí àbáyín bẹ́lọ̀ ni yẹn máa bẹ́lọ̀ ń sí ni àmọ́ tẹ́ àkọ́kọ́ sí ni pé <coughs> màmá òfìlẹ̀ yín lẹ̀ ẹ pẹ̀lẹ́ màmá ẹ gbọ́sẹ̀ màmá òfìlẹ̀ yín lẹ̀ lópin ìgbà tá bá ṣe ń wà nù lẹ́yìn kékeré lè tẹ̀rí lẹ́nìí bí wọ́n bá fi sùn lálẹ́ ìmọ́júmọ́ ọ̀la àlà ilẹ̀ ẹ̀rẹ̀ la ẹ̀ ṣe àgbákò tó kọjá làákàyè àgbákò méjì ní ń bẹ àgbákò eré ń bẹ àgbákò eré ibu ń bẹ ọlọ́run ò ní jẹ́ ṣàgbákò eré ibu bẹ bá ti gbọ́ èyí ó ṣàgbákò débi pé yóò pé kí n lọ wáyé fún un. Ah. ẹ àfi ká kó lẹ́yìn. ok ẹ mọ̀ kọ́ tèmi rò pé ká ṣe tọrọ dẹ́nu. Hmm. bóyá ká try láti gbalé fún wọn ká fún wọn ní nǹkan. Kasa set wọn dada mẹ́ta ẹ ká oúnjẹ sílé fún wọn pọ̀jọ̀ fún wọn. oríṣiríṣi nǹkan kó wà nílé tiwọn ẹ bẹ́ẹ̀ ṣe kó lọ́lé tiwọn náà bẹ́ẹ̀ ni ó ṣe máa tán lọ́dọ̀ yín ẹ kì í ṣàgbákò ní ọ̀tọ̀ o gbogbo ń tẹ́ ní yóò máa tán díẹ̀díẹ̀ àwọn nǹkan tí ọ̀dọ́ wa máa jà láì gbọ́ búburú lẹ́nu àwọn àgbàlagbà fà àmẹ́lẹ̀ ibà bá sọ fún yín ẹ̀ ní mọ kí ni solúsàn tẹ̀yìn ó ṣe sí. Ah! ó yẹ kó má bínú àfà ó dà pé torí pé bí òun jẹ́ ọmọ wọn nìkan dẹ̀ sọ ni òkè hmm. bí a kó máa yọwọ́ lọ́wọ́ ara títí ẹ̀ èmi máa mọ bí èmi ṣe máa ṣe yẹ́mọ̀ kí àgbà yóò mi. káwọn sì ṣe ìyá tó bí yín. bẹ́ẹ̀ ni bàbá pé nǹkan tó bá ti jẹ́ ìyá títí ẹ̀ èmi náà lẹ́tọ̀ọ́ àti ṣe dáadáa fún wọn. ẹsẹ̀ kan tẹ́lẹ̀ wọn náà ló máa ṣe fún ẹ. ẹ dákun ẹ má bínú níjọ́ tí wọ́n so yìgì yín wọn ò sọ fún yín pé ti di kan. wọ́n gbọ́dọ̀ sọ ẹ sì ti di kan kó tó di jọ́nà wọ́n kàn sọ ní jọ́nà ní àwọn mi. o jẹ calm down na ọṣẹ́ kó tó ń sun ìkíni yẹn fẹ́ ṣe. bàbá ṣe fẹ́ gbọ́ mi afẹ́fẹ́ dá sí tiwọn níjọ́ tí ẹ ti kọ́kọ́ rò pé ẹ fẹ́ fẹ́ra yín tí inú yín ti dùn síra yín lẹ ti dẹyọ kan náà yín tẹ̀yẹ bá ṣe àwọn náà ṣe táwọn bá ṣe èyí lẹ ṣe bí kankan nu yín bá ṣe bẹ́ẹ̀ fún wọn bàbá ọ̀dà ara sí wọ́n mọ ọkọrin kọ́ lọ́ọ́ di ẹ̀rí nǹkan jẹ lásán ah! bẹ́ẹ̀ dá bá sì ní kẹ́mi yín o. èmi náà tún lè ṣe nǹkan fún un. ẹ lè ṣe o ẹyọ kan tẹ́ lè ṣe ni pé ẹ ní fi wọ́n lẹ́nu ilé a máa bẹ lọ́hùn fún wọn nǹkan tẹ́ lè ṣe ni pé táwọn bá ti lọ ẹwà máa bẹ lọ́hùn màmá yín lẹ́tọ̀ọ́ wà fúríjì jù bẹ́ẹ̀ ṣe ń bẹ lọ́hùn kọ́ ló ń bí àbùkátà ti ń bẹ́lẹ̀ pé gbogbo tẹ́ ti fẹnu yín gélégùn táṣẹ ti gùn kẹ́lẹ́dàá wọn láàrin nábì sallallahu alaihi ahọ́n rẹ̀ tí mo fi fàṣẹ sí nǹkan kó fi fàṣẹ sí kó sì gbọ́ bí kọ́ alukọ́rin ni wàkúnláhùnmá kó láǹkẹ̀rí mọ́ wàlátẹ́kúnláhùnmá ó fi wàlátẹ́lẹ̀ àríwùmá wàkúnláhùnmá kó láǹkẹ̀rí mọ́ ó ní ẹ má sọ̀rọ̀ ṣíọ̀ sí wọn àwọn òbí méjèèjì ló fa ẹ ti má sọ pé báwo ti yín ṣe jẹ́ ẹ mọ sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ mọ̀ wá kẹrẹ́ wọn ni ọlọ́run ò bá ń kẹ́yà àti bàbá mi gẹ́gẹ́ bá ṣe kẹ́mi kékeré bá ṣe ẹ̀jẹ̀ agbọ́rọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe ń ẹnu yín kò dá bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. ẹ anabi sallallahu alayhi wa sallam ẹ̀mẹ́ta ló dàkọ̀ ya òmùká òmùká òmùká tó máa àbúká tó máa àdínáka àdínáka bọ́ ọ bá ṣe dáadáa sí ìyá lẹ́ẹ̀mẹ́ta lọ́ọ̀tún ṣe dáadáa sí bàbá ẹ̀yin wá wò sùsù ẹ gégùn fún ìyá yín ẹ wò mí <laughs> bẹ́ẹ̀ bá ní káwọn àmì olóyè ká máa bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ a sì mọ̀ pọ́lọ́ wọn gbọ́ <laughs> àmọ́ ọ̀rọ̀ yìí dàbí ìgbà tẹ́ ẹ bá wọnú ilé ìtọ̀ aṣọ tó jábọ́ sí ilé ìtọ̀ tẹ́lẹ̀ ẹ wá mú mi ẹ wá pò pọ̀ mọ́ ìtọ̀ díẹ̀ ẹ wá fi ń fọ̀ nínú ìtọ̀ tó já sí ẹ lákòókò ní òsì máa rí kò ní yé yín nígbà tí gbọ́dọ̀ lọ́wọ́ ò ní gbé yé yín iná ní èèyàn máa ń ṣe bí ẹni tó ní àpèlé ni tó ní àdàbí tó ní làákàyè ẹ̀gbọ́sẹ̀ ntẹ̀sẹ̀ ẹ má bínú ntẹ̀sẹ̀ sí yà ń pọ̀ wọ́n jáde náà àmọ́ wa bẹ̀ lọ. ẹ wa. ẹ ǹlẹ́ ìyá wa ọlọ́run gàrí yín pẹ́ ẹkún náà ẹ ǹlẹ́ ẹkún náà ẹ̀yà wà Allahu akbar Allahu akbar. Hmm. Ah. Àmín àmín àmín ìyá wa Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa sallim a ọlọ́run mà tóbi o ẹ rí ọlọ́run ni alákòóso gbogbo wa àti gbogbo ayé pátá. ọlọ́run wá fi sọ nìkan ó gba ànábì láyè ká ànábì náà sọ̀rọ̀ ànábì má sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ o inú tá ànábì sọ ni wípé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátápátá adarajẹ níyín àmọ́ àwa máa bí báwo lẹ ṣe dára yín jẹ̀ sí ẹ̀gbọ́sẹ̀ ìyá ló dọmọ jẹ tóró ni ó ṣàlàyé fọlọ́n bó ṣe tọ̀ bó tiẹ̀ yẹ pọ́ ọmọ náà ó ṣàlàyé fọlọ́n bó ló ṣe tọ́jú ìyá tiẹ̀ náà sí nígbà tó tásìkò tó yẹ kó tọ́jú ẹ̀. ẹ wá rí i pé kínní ó ń bẹ ní bẹ́ẹ̀ náà sálíkàṣẹ̀ bí la láàrin ọ̀tún àtòsí ni bọ́mọ bá ṣe dáadáa òun àtọ́lọ́ ni bí ìyá bá ṣe dáadáa ọ̀tọ́ lọ báwọn mẹ́jọ bá sì ṣe dáadáa síra wọn náà ọlọ́run ó jọ bí aburú sì ní ṣe onílàákàyè ní onílàákàyè ní mo ń fojú bójú yín lọ bí mo ṣe ń sọ mo rí pọ́rọ̀ ń sinmi sí yín là ọlọ́run sì ju wúlò ẹ wò mí àwọn ọmọ wa lọ́lá wa ẹ gbọ́sẹ́ ọlọ́run ò ní fọmọ pa yín lẹ́kún àyà ìṣe tí ọ̀dà. àti yanjú ẹ. màmá ẹ sì ti forí jẹ pátápátá kẹwàá lè bá àforíjì tán yányán kó lè délẹ̀ kó lè dé odò okùn yín gangan àfi bàbá ṣàlàyé tí ìyá ìṣe ìyá ìṣe tí ò dá o ẹtú ẹkẹ bínú sí ni àmọ́ ẹ gbọ́dọ̀ bínú rẹ́rẹ́ torí kó má bàa ṣe ní nǹkan kan nú ayé mọmọ ẹ rí mọmọ àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sí wọn léde tẹ̀yìn ọmọ ẹ máa wò ó pé lẹ́nu èní nìkan ní tó ṣe wọn lè ní bó bá ṣẹlòmíì fọdún márùn-ún ó lè má jẹ́ èèyàn mọ́ tí ẹ jáde láyé kò wá sí nǹkan kan tó fà á sábàbù nùsùlù tó ṣẹlẹ̀ màmá ọlọ́run jẹ́ arí yín pẹ́ ẹ wíwá bí tẹ́ ẹ wá bí tẹ́ ẹ sùn mọ́jú àti gbogbo àwọn nǹkan tọ̀dọ̀ wọn tẹ́ ẹ lò ń lọ fà á. Ah! bẹ́ẹ̀ ni màmá. bíbá o. ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan kọ́ lọ́run jẹ́ arí yín pẹ́ tí mo sì sọ pé ìyá ẹsẹ tí ò dá ẹsẹ tí ò dá mọ̀ tọrọ àforíjì o. bẹ́ẹ̀ ni ìyá yìí níjọ́ kan inú bí wọn wọ́n bá wọ sòsò wọ́n bá ní à nǹkan kan ò ní dàrú àti yín papọ̀ mọ́ láyé bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ ìjọ táwọn sọ òun wá jẹ́ dèdè ìjọ tó lóun fàṣẹ sí nǹkan sọ ó jẹ́ dèdè tí Ọlọ́run fàṣẹ sí ibi tí wọ́n wà pé kó jẹ́ ní àṣẹ ó sì jẹ́ ní èdè pé kí àwọn mọ̀láìkà wá sọ́dàṣẹ. kò sí nǹkan kan tá a fi bí àbùkátọ̀ ọ̀hún àyàfi ká bẹ lọ́hùn àmọ́ ní gbogbo ìgbà tá a bá ń bẹ lọ́hùn mọ̀mọ́ yóò ṣe díẹ̀ bí ìgbà tí bí ìgbà tẹ́ ẹ̀ ní fẹ́ wà pẹ̀lú wọn tẹ́ ẹ fẹ́ lọ kẹ́ ẹ fi wọ́n lẹ̀ tí nǹkan kan ò sì ní dà yín pọ̀ bí owó bí oúnjẹ bí a sọ kódà bó bá ṣe ṣe kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ ní àsìkò ìgbà náà tọ́lọ́wọ́ fi sọ pé àmì náà ti ń ta bẹ́ẹ̀ ṣe. má kú mi bẹ́ẹ̀. màmá. yìí ni mo sọ̀rọ̀ mu. kẹ̀kẹ́ ṣe pé bóyá ẹ ẹ kú àmọ́ nípa kọ́rọ̀ lè bá yanjú ọ̀rọ̀ ọlọ́run ni àmọ́ méjì ni hmm. èmi ò ní parọ́ fún yín èmi náà ní irú yín tí n sì fẹ́ ká burú ṣe wọn ẹlẹ́yà ń bẹ́ẹ̀ lé bàbá mi ṣẹ̀ṣẹ̀ jáde láyé ni òun ni mò ń wojú ẹ̀ ṣé wá rí nítorí pé kí nǹkan lè bá a dára fi ní ẹkú bá ẹ lè má lọ àmọ́ bẹ́ẹ̀ bá lọ ní tó ṣe wọ́n yìí ó dàbí ìgbà tí kì í kankan ṣe wọ́n nù nǹkan ẹgbẹ̀rún tí ó ṣe. ayé mi ò ìyá bẹ̀rẹ̀ padà. aláìlára ọmọdé wọn sùn là. àfọ àbò ti jìyà gan. Àtúwálẹ̀ ni wàhálà lẹ́bùn wọn alákọ̀ọ́ bí ṣe ń bá wọn. Wọ́n padà sínú ìyá yẹn. Wọ́n ná kí sẹ́mi náà lè àbúrò wọn láwọn fúnṣe wá pamọ́ ọba sí Allah Allah Mama ẹ wo ẹ dákun ẹ má bínú ẹ mọ́ ẹ lọ torí kò tọ́ sí mi lẹ́nu láti ní ẹ máa lọ. Ah, subhanallah mo fẹ́ bí níbèrè kan ni ìbéèrè ọmọ sí ìyá sí ni ẹ dákun aṣọ tẹ ẹ wọ̀ yìí títọ̀dọ̀ yín ni. èmi ni mo kó fún wọn lálẹ́ àná gbàgbọ́ fẹ́ sùn. ẹ̀yin lẹ kó fún wọn ah, màmá aṣọ tẹ bá wọ̀ wá ní kẹ́ lọ wọ̀ padà ẹ nílé wọ̀ ẹ nílò wọ kódà bàbá ti bòyí lówó lálẹ́ àná tẹ́lẹ̀ ẹ nílò kówó ń dání àbẹ̀bá kó dání wọ́n ṣe àgbákò mo sì fẹ́ kọ́ ọmọ sí yín mo fẹ́ kọ́ ọmọ padà ṣe fún yín jẹ tó ń lọ mọ̀ pé lóun ń gbọ́ tí mo ń sọ yìí èmi ní èmi fi rí ilé lẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ náà nì ẹ wò mí ẹ wò mí ẹ wò mí à kí ẹ fẹ́ balẹ̀ gbọ́ mi ṣe mọ́ tàn yín ẹ ẹ kì í ṣe pé ẹ̀ ń gbára dálẹ̀ gangan ló kàn báyìí ẹ tẹ̀lé wọn díẹ̀ ẹ wà á lọ mọ bẹ lọ́hùn gbogbo bàtà ìbá ti wá bẹ̀rẹ̀ mọ́ sọ pé aláwo alá aláwo alá pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀ ọ́ ọ̀rẹ́ mi lọ́wọ́ ọlọ́run ọba nǹkan ṣe yí ẹ gbọ́sẹ́ ẹ ẹ múra sí ẹ ẹ kú àfaradà ẹ máa bá wọn bẹ lọ́hùn. ọlọ́run mo túbà ọlọ́run mo túbà ọlọ́run mo túbà o olúwa mi mo túbà o pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀ ràn mí lọ́wọ́ ọlọ́run pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀ foríjì mi ìyá mi pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀ dáríjì mi ọlọ́run ọlọ́run mo túbà ọlọ́run mo túbà ọlọ́run mo túbà o olúwa mi mo túbà o pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀ ràn mí lọ́wọ́ ọlọ́run pẹ̀lú mi lójú mo fi. ẹ̀ṣẹ̀ lómi lójú mo fi ń bẹ̀bẹ̀ dáríjì mi ọlọ́run. kábíyèsí olódùmarè ọba tó mọ́ wá agbára tẹ́lẹ̀ ayé rẹ́rẹ́rẹ́ àpátápàrà ọlọ́run àkọ́kọ́ àti tìgbẹ̀yìn tó múlẹ̀ ayé fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkun ó mẹ́sẹ̀ ọmọ ènìyàn lórí àpáta pẹ̀lú ìṣàn omi ọba táyé rọ bí agogo ọba ajíkan pa kan túkọ̀ lè kan kábíyèsí o. dáríjì wa bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá má bà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlíìsì torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ láéláé o gbogbo ayé ẹ̀ṣẹ̀ àmì ẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀. ọlọ́run mo túbà ọlọ́run mo túbà ọlọ́run mo túbà o wá bí mo túbà o pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀ ràn mí lọ́wọ́ ọlọ́run pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀ foríjì mi ìyá mi pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀ dáríjì mi ọlọ́run.